báàbù naomi lè mari a filimasjid orí ọ̀rọ̀ oorun obìnrin nínú mọ́sálásí oorun obìnrin nínú mọ́sálásí sóbìnrin lè sùn nínú mọ́sálásí hadith four عن عائشة رضي الله عنها أن وليدة كانت سوداء لحي من العرب فأعتقوها فكانت معهم قالت fàkọ́rọ̀já ti sọ̀bíyà tó ń là hùm àléhà wìṣáún ahmar min suyur kọ́lát fàwọ́dọ̀ àti hu awọ́kọ̀ àmì níhà fàmárọ́rátìbì yìí hùdáyà. وهو ملقى فحسبته لحما فخطفته قالت فالتمسوه فلم يجدوه قالت فتهموني بي قالت فتفقوا يفتشون حتى فتشوا قبلها قالت والله إني لقائمة معهم إذ مرت الحديات fa alikọ́tìhù. قالت فوقع بينهم قالت فقلت هذا الذي اتهمتموني به زعمتم wà á nà mí ní hubari à wà húwà záhùwà kọ́lát fàjáàt ìlà rọ̀súlìláhi sọ́lọ́lọ́hu aleyhi wasallam fàáslámàt aisha. فكان لها خباء في المسجد أو حفش قالت فكانت تأتيني فتحدث عندي قالت فلا تجلس عندي مجلسا إلا قالت ويوم الوشاء من أعجيب ربنا على إنه من بلدة الكفر أنجاني قالت عائشة فقلت لها ما شأنك لا تقعدين معي مقعدا إلا قلت هذا قالت فحدثتني بهذا الحديث Hadith 439 nínú tíra sọ̀híùlì bùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní àìsà látọ̀dọ̀ àìsà radiyallahu anha kí Allah yọ́nú sí anna walida dájúdájú ẹrúbìnrin kan kánà ti sàwùdà ó jẹ́ aláwọ̀ dúdú. lihayin minal arab fún ìdílé kan nínú àwọn ìdílé lárúbáwá. fa àtàkùhá wọ́n sì túlẹ̀ lóko ẹrú wọ́n bọ́ òkun ẹrú kúrò lọ́rùn rẹ̀. fàkànà ti máa hùn àmọ́ ó sì wà pẹ̀lú wọn wọ́n ti tú sílẹ̀ lóko ẹrú kò wá lọ ọ̀dọ̀ àwọn èèyàn tiẹ̀ ó dúró ti àwọn ìran tó tú sílẹ̀ lóko ẹrú kọ́ọ̀làtì arábìnrin wa sọ pé Aisha sọ pé fákọ̀rọ̀ ajá tí sọ̀bí yàtọ̀ ńlá òun ọmọ kékeré lóbìnrin kan nínú àwọn ọmọ lárúbáwá yẹn ó wá ṣeré jáde ó ṣeré jáde. àléyà wishaun ahmar min suyur ọmọbìnrin ó wá lo ìbòrí aláwọ̀ pupa tí wọ́n to yindiyindin mọ́ lára nǹkan yindiyindin òkúta olówó iyebíye wọ́n fi ṣọ̀ṣọ́ sí lára ẹ ti ìbòríhun kọ́ọ̀lát ó sọ pé ìyẹn arábìnrin yẹn fàwọ́dọ̀ àtìhù ńgbà tọ́mọ yìí ọmọ tí wọ́n da ìbòrí bò lórí ìbòrí tó ga sí pé olówó iyebíye ni ó ní quality bọ́ǹsẹ̀ bọ́ọ̀ta ọkàn sí ìdànù ni kàn sí sílẹ̀ ni wíwọ́ náà ṣe mú ọmọ rẹ wá tó tó lo kéèpù fún tó yọ kéèpù dálẹ̀ àwọn wákọ̀ àmìnìhà tàbí pé ìbòrí yẹn ó jábọ́ lórí ẹ̀ nígbà táwọn òsì tí máa válù ìbòrí kò mọ pàtàkì ìbòrí. fàmọ́rọ́síbì yìí hùdàyàt àtakóńkó kòdáyàtò òun ń kọjá lọ ń tiẹ̀ lọ bá rí nǹkan kan tí ń tàn yídiyídi nílẹ̀ẹ́lẹ̀. wàá wá mọ́lìkọ̀ orí tí wọ́n ti ju kinní yẹn sílẹ̀ lẹ̀ fàhàsìbátìhù láhàmà làṣàkó ń kó bá lérò pé oúnjẹ ẹ̀hún ni ẹran ní nǹkan yẹn fakọ fakọ ti fatihu bó ti lọ fẹ̀yìn gbénu bó ti lọ fẹsẹ̀ rẹ̀ gbénu òun lérò pé oúnjẹ ẹ̀hún ni kinní ti ń tàn gidigidi ń òun kàn ọkàn píìkì ẹ̀ ni kọ́ láti arábìnrin sọ pé. falitamasuhu làwọn èèyàn bá ń wá ìbòrí káàkiri o wọ́n ń wá káàkiri falam yẹjidú wọn ò sì rí níbo wá níborí wá wá o wọ́n wá títí títí wọn ìǹtẹ̀gẹ̀ gbé lọ. kọ́lá arábìnrin tó jẹ́ ẹrú yìí ó sọ pé fatahamu ni bíi. ní ẹ bá ní èmi làwọn fura sí pé mo mú ìbòrí lórí ọmọ ìyẹn ẹrúbìnrin tí wọ́n ti túlẹ̀ lóko ẹrú yẹn tí ń bẹ pẹ̀lú àwọn ìran yẹn wọ́n bá suspect ẹ̀ pé ìwọ ni suspect ìwọ ni ẹni tá a fura sí pé o mú ìbòrí lórí ọmọ yìí. kọ́ọ̀lá ó tún sọ pé fàtọ́fì kú yufatishuna wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yẹ ara rẹ̀ wò wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ ara mi wò hata fatashu kubulaha wọ́n tú ara ẹ̀ wò dé ojú ara wọ́n tú ara irú ìwò dé ojú ara pé bóyá ó tì í bọ abẹ́ni kọ́ọ̀lá ó sọ pé. wàláhì inni làkọ́ ìmọ̀tún máàhùn arábìnrin ni ó ní ibẹ̀ náà ló ń sì wà tí wọ́n ń yẹ ara àwọn wò lọ́wọ́ izimarati alekudayat ní àtàkóńkó tó gbé ìbòrí lọ lọ́ba tún dé lọ́ba tún gbọ́dọ̀ wọn kọjá sa lọ́ba ju ìbòrí sílẹ̀. kọ́ọ̀lá ọ sọ pé fàwọ́kọ́ abẹ́yìnlẹ̀hùn bó ṣe jùlẹ̀ báyìí ìborí nǹkan jábọ́ wọn ni. kọ́ọ̀lá ti sọ pé ó sọ pé fàkúlítù ẹrú yẹn wá ẹrú tí ẹrú tí wọ́n ti tú sílẹ̀ yẹn wá ní àádá ìtàhàmtùmù ni ẹ fi ń fura sí zaamutum ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ẹ̀ sì lẹ́rìí lọ́wọ́ ẹ̀ ń sọ pé mi mo mú bòrí ẹ̀ sì lẹ́rìí lọ́wọ́ wàá nà mí ní hubari ha bẹ́ẹ̀ sì ni mi ò mọ̀ kankan nípa rẹ̀ mo mọ́wọ́ bọ́sẹ̀ níbi ẹ̀sùn tẹ́ fi kàn mí wàá wàdà wàá wàdà hùwà rèé o ṣẹ́rí ọ̀hún tẹ́ ẹ ní mo mú rèé o ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ tán. lẹ́yìn ìgbà náà fàjáàtì ìlà Rasulillah sallallahu alayhi wa sallam lẹ́rúbìnrin tó ti kú olóko ẹrú arábìnrin tó ti kú olóko ẹrú yìí lọ́ba wá sọ́dọ̀ òjíṣẹ́ àlọ́ fàásìlà mọ́tí lọ́ba gba Islam kọ́lá sí Aisha Aisha sọ pé fàkánà làhá kìbáwó fil masjid aw hifsun aisha ni ó wá ní àti bàbà kan nínú mọ́sálásí tàbí yàrá kótópó kan lábẹ́ òrùlé mọ́sálásí báwo làwòrán ẹ̀ ṣe jẹ́ tó bá ti kọ́ mọ́sìkì ní ìsìn sẹ́wọ̀n kí mọ́sìkì ní fàràǹdà kẹ́nìkan wá ní yàrá kótópó kan níbi fàràǹdà abẹ́ òrùlé mosque náà ló wà kìí ṣe inú ibi tá a ti ń kírun gangan gan ṣùgbọ́n arara ṣe yàrá kékeré kan sí ẹ̀yìn tàbí sẹ́gbẹ̀ẹ́ so arábìnrin ó wà ní àtibábà kan tàbí yàrá kékeré kan sí mọ́sálásí. kọ́ọ̀lát Aisha sọ pé fàkàánà ti tààtì ni ọmọbìnrin ó mọ bá mi ń lé. fatahadasu indi yóò sì máa sọ̀rọ̀ lọ́dọ̀ mi yóò máa sọ̀rọ̀ kọ́ọ̀lát Aisha sọ pé fàlàtẹ́jìlísù indi májìlísà kọ̀wá sọ́jọ́ kan tí ó wà tí ó jókòó sọ́dọ̀ mi illa kọ́ọ̀lát wàyà ó máa lè wìṣà mi ní àjíìbì rọ́bìnà kò kan tí obìnrin máa wá sọ́dọ̀ Aisha àfi sọ pé ah. ọjọ́ bòrí ọjọ́ bòrí nínú àwọn èèmọ̀ olúwa ẹlẹ́dàá mi ni o ọjọ́ ìbòrí ọjọ́ tí wàhálà ìbòrí ṣẹlẹ̀ nínú àwọn èèmọ̀ tí mo fi dá olúwa ẹlẹ́dàá mi mọ̀ ni pé ọba tí máa ń wẹ ní mọ́ ni àlà ìnáhùn mi bá dídá sí lè kófòrè. àǹjáàní ẹ gbọ́ dáadáa o dájúdájú olúwẹ̀lẹ́dàá mi láti inú ìlú àwọn kèfèrí ló ti là mí ló ti kó mi yọ ó kó mi yọ láti inú ìlú àwọn kèfèrí kọ́ láti hàn Aisha Aisha sọ pé fàkúlítù làhá mo sọ fún un pé máa ṣáánú kì látẹ́kì ọ̀dínà màáyín mákè àdá ìwọ obìnrin kí n pírọ́blẹ̀mù ẹ gan ò ní jókòó kan pẹ̀lú mi lọ́jọ́ kan ńlá kúlítì àádá àti kó o sọ ọ̀rọ̀ yìí. kọ́ọ̀lát Aisha sọ pé fahadafati níbi hazal hadith ló wá tún sọ ọ̀rọ̀ náà fún mi. nǹkan méjì níbẹ̀ nù hadith yìí nǹkan àkọ́kọ́ ni pé. Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ wẹ ẹ̀dá mọ́ lórí ẹ̀sùn tí ó tí wọ́n fi kàn án Allah lágbára lórí ẹ̀ ní gbogbo ọ̀nà láti wẹ̀ mọ́. kò sẹ́ni tó mọ̀ pé àtakóńkó kan ló mú ìbòrí tó hélẹ̀ tó ń kà á kó oúnjẹ tiẹ̀ tó gbé lọ ẹ̀tún wá wò ó. Allahu Akbar ọlọ́run tó wá darí àtakò ń kó ìpadà síbi tí ó ti mú un ọlọ́run wí àwa náà mọ́ o bó o ṣe wí arábìnrin yìí mọ́ nínú ẹ̀sùn tí ò jẹ̀bi rẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni ohun tí Imam Bukhari fi sọrí àdìsí gangan pé ṣóbìnrin lè ní ààyè tí ó máa sùn sí nínú mọ́ṣáláṣí.